ẹ gbà bẹ́ẹ̀ kọ́nà ẹgbẹ́ ìyàwó tó tọ́jú ẹjẹ́ abú èèyàn ńlá níbi táyé ṣe kọ́lá wà tàbí tí bàbá nínú gbé sóni kẹ́lẹ́ lọ́bẹ̀ ẹ́ kò lè lọ́bẹ̀ òkú sísè sí i tẹ́ ẹ wo ìhòòhò tí ó wà ní tẹ́wọ̀n ẹnìkan lè máa bínú bọ̀ bíi nìsí bàbá wọn jà lápẹjù ìwúrò lè ní tiwọn kí ló máa ń ṣe wọn náà wáyé sí òun gbọ́n tí wọ́n sọ yìí wọ́n ní kẹ́lẹ́ wọ́n sóògùn wọn owó sóògùn kú ní o kọ́kà máa bọ̀ ni kọ́nù fẹ́ adábíru kọ́kà kàmí ní ìdílé ah, òdìrú wa ìmọ̀mọ̀ ìwúrò a ah, àbá àgbà kí láì ṣe bí àwọn ẹ̀rọ àgbọ̀gbọ̀ tó wà bí a ah, ẹ̀mọ̀ ìjọ náà bàbá yẹ o bátì lè jù òkú ọmọ ìjọ lè kú ní tẹ ẹ gbọ́ àkọ́kọ́ nù òkú ọmọ ìjọ láà dáadáa torí pé kò sí àdúrà tí a bá fi rẹ́sẹ́ yọ ọ̀rọ̀ bá òkú níbi tó bá wà kọ̀wá sí tọ́ba tí wọ́n jẹ́ pé yìí tẹ́ ni atẹ́kùn òru òru tátẹ́kùn bá kọjá lọ òórùn tó bá bá náà ni gbé tátẹ́gùn máa ń fẹ́ bọ̀ ní ìsìn tó bá kọjá bíi sọ́kàwé fẹ́ tàbí ẹ̀rù atẹ́gùn kan ṣe náà tó bá kọjá bí wọ́n ti ń dínkà ápá àwọn èèyàn dínkà tó bá kọjá bí wọ́n ti ń ṣe ọ̀nà ẹja yóò gbé atẹ́gùn olóòrò sọyẹ atẹ́gùn sìràdúà gbogbo ibi tó bá gbà kọjá ni wọ́n ti jàǹfààní ẹ̀ tó bá jàǹfà burú ẹ̀ ní gbogbo tó gbà kọjá wọ́n ti ra burú ẹ̀ so sísè òkú síbẹ̀. Ànábì sọ pé káwọn ọmọ sábà sí àwọn òkú tó bá wà ní ìtẹ́ àwọn mùsùlùmí òkú táwọn lára yìí ká sì lọ máa ṣàdúrà fún wa tára wá délẹ̀ tí ibi tí tẹ́tẹ́ sí bàbá mi sí kèé sí bàbá mi nìkan náà sọ pé sábàbà lè kú bàbá mi o ọlọ́wọ́ forí yìí ọkẹ́ yìí o ìta ọ̀rọ̀ tí ó kárí ni sábàbà lè kú gbogbo ẹ̀yìn òkú mùsùlùmí o àwa náà àwa náà ẹ̀yin ẹ̀sìn àwọn àjàmbá ń jẹba yìí o àwọn tá a sì ń jẹ náà yóò padà wà dàbí yìí o ọlọ́wọ́ sànú yìí o ọlọ́wọ́ kẹ yìí o yóò kà wọ́n tó tó ti yé ẹ wọ́n náà bèrè wádìí ìmọ̀ ìjìnlẹ̀ jẹ̀ tí wọ́n sọ pé òkú ṣíṣe sí ilé ń fa àjàkálẹ̀ àrùn ń ba omi jẹ́ báwo kẹ̀kẹ́ tá à ń gbẹ̀wò ń bà jẹ́ ń ba kẹ̀kẹ́ jẹ́ ẹ wá bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ẹ wá lo àwọn ibi tó dáa bíi akala estate kìnìkà estate tí wo bí aláyẹ ẹnìkan ó ti sẹ́yìn ọ̀rọ̀ ìdílé ẹ̀ òkú ẹ̀ wá yọ̀ wá sí ilé ọ̀rọ̀ ìgbàgbọ́ tó wọ́n ti rí pé ń fa wàhálà ìtọ́wá parí ẹ̀ òun ni pé ìfòkúsẹ̀sìn lè ṣèkúlé torí pé gbogbo lẹ́tà kọ́ yìí á gbẹ̀sán báwọn ọmọ wọn ò ní gbé tọ́wọ́ lè gbé o bàbá wọn o. wọ́n bàrà tálẹ̀ ẹlòmíì ni o wọ́n wà wú òkú bá bá ẹlòmíì egun ni wọ́n wà bá ń bẹ̀ sẹ́ẹ̀sì kí wọ́n wú sàárè kí wọ́n bẹ egun bẹ̀ kọ́ sọ òkú ìdánwò ọ̀nà o kí wọ́n wú sàárè kí wọ́n bá pẹ́ ha láti fifty years bẹ́ẹ̀ ṣe sínú ṣe wà kọ́ sọ́dọ̀ máa nìtẹ́ o fìrìánà tí fìrìánà tí ìjùdì sí i o. nínú ètí ìdàbí bàdà níkà níkà kó ní mẹ́rin kàlífàkà ayé àbí so kéèyàn má ju kọ̀sọ́pá máa mẹ́rin eh, kéèyàn má ju kọ̀sọ́pá máa nìtẹ́ náà kéèyàn sì ju kẹ́ẹ̀yẹ́ mi sáré ẹ̀rọ kẹ́ẹ̀rẹ́ egun bíi tó yẹ kú tí ò ní ju eku bí ò ní ju láéláé ájíbù ni wọ́n pè kò ní ju tó ní kí ẹ ti da so kò lè di lẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo ẹran ara yìí eku yòókù yóò di lẹ́lẹ̀ tó nílẹ̀ lọ́wọ́ fi da. so kó wá rúkú rẹ kó wá kó eku òkú bàbá rẹ kó wá kú ló lálọ́ báàgì àbẹ̀wò kó wá bá wú ni kò náà yẹ kí igbó fífi náírà yìí tí wọ́n fẹ́ ta ilẹ̀ wọ́n fẹ́ ta ilẹ̀ millions ilẹ̀ fẹ́ pé bàbá bàbá bàbá twenty twenty thousand dollar ó ti wá bọ́ síbi tó lágbára wá ní wọ́n fẹ́ ra twenty five million ẹ̀tọ́ wá fẹ́ rà wá sọ pé àlè rà torí òkú yóò yà kò lè tó bá àwọn ìṣẹ́jú mẹ́rin náà wù sọ wá dá akọ ọmọ sòrò ayò ṣùgbọ́n tí wọ́n lọ máa ń wùkù tẹ́ ẹ wá dábàá pé wọ́n lọ máa ń wùkù ẹ kí lọ kí lọ bá fi ọsẹ bá tẹ́lẹ̀ ebi ṣúná wá tí máa ń wù tí bá tà bàlù èèyàn wọn náà ti ti máa nàìjíríà tó wù yìí so àti pé káwá kó pẹ̀lú sẹ́gbẹ̀ nígbà tá david lè sọ pé báyìí ni ẹ ṣe nǹkan bẹ́ẹ̀ ni ká ṣe rí àdébì ni ẹ ṣe òkú sí itẹ́ mọ́kíbára agbọ́dọ̀ tẹ̀lé ọ̀hún láyìí ma kí ló máa ń díẹ̀ lóore àbí kí ló máa ń díẹ̀ láburú sẹ́ni tó bá sìnkú àfáà kan sínú ilé ìyọ̀ pé ká tẹ̀lé tó wá pàpọ̀ lọ́rùn sí àwọn ìtajà kọ́lọ́ náà bá ṣe àti tọ́lá jẹ́ pé sọpọ́lọ́ ń sọ pé ànábì sọ pé òkú ànábì tẹ́tì bẹ́ẹ̀ máa fi sẹ̀rí pé inú yàrá wọn sí sí àwọn ìkẹ́kẹ́ ń bẹ́tẹ́ gbé ànábì nìkan lọ́wọ́ fún kọ̀fẹ́ lòdì ara rẹ̀ ní káfẹ́yàwó ju mẹ́rin lọ mùsùlùmí tó bá bẹ̀rù yóò ṣòfò ara rẹ̀ ní pé ṣe ìgbà lánàbì mùsùlùmí wọn ṣe ìgbà ni ara rẹ̀ ní pé bá nàbì ṣe ń lẹ̀ wájú ẹ̀ bẹ́ẹ̀ rí rẹ̀ lẹ́yìn kàṣáyé sùn nàbí yìí ni àwọn tó yẹ bá nàbì nìkan la fún ṣé bí àwa tá a jẹ́ baba gẹ́nu ilé aláwọ̀ kẹta fẹ́ bá wa nìkan làwọn máa ń lò pé a orí ẹ̀ fẹ́ bu kọ́ọ̀bù dájú. ẹ méjì àbọ̀ ìtara wa lọ so òkú ọ̀pá ìtẹ́ sínú ilé kì í sẹ́yìn fún apáapá láti pé ká sì kúrò lé kọ́lọ́ máa forí jẹ tó ṣe bẹ́ẹ̀ àtàwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀. olóògbé mi rẹ̀ ń gbé yàrá dáa. ẹ ní sókè.